adúgbẹ́ fún ọlọ́ọ̀bá àlékè ọlá àtọ̀rọ̀ òkè ọlọ́ọ̀lọ́ọ̀ fún aṣíwájú wọ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam ike àti ọ̀là náà kọ́lọ̀ọ̀bá àlékè lábá mọ́ bá àwọn ará ilé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam àwọn sàábí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam àdúgbẹ́ tí ó bá tẹ̀lé ojú ọ̀nà tó díṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam lákalẹ̀ tí ìdí ọjọ́ kẹyìn kọ́lọ̀ọ̀bá àlékè ọlá ọlá àti tó bí ẹlágbàrẹ̀ ní bí ọ̀sẹ̀ méjì sí ẹ̀yìn a sọ̀rọ̀ ń pa àtàwákùl ìgbára lọ́lọ́wọ́nba àlíkẹ́ ọlá tọ́lọ́wọ́nba àlíkẹ́ sọ fún wáyé pé wà máa ń yẹ tọ́wọ́kẹ́lá alọ́lọ́hìn fọwọ́ hasbà a sì tó fólúwẹ́ kọ́lọ́wọ́nba àlíkẹ́ ọlá kó tó fún wa òníṣẹ́ láàmú sọ́sílámù ní pé tá a bá gbára náà bá lékè ọlá láwù tọwọ́kántùmọ́ alọ́lá ìhákọ̀ tọwọ́kúrì ọlọ́run bá lékè ọlá ọba rọ̀ wá lọ́rọ̀ bí ti máa rọ ẹyẹ lọ́rọ̀ tó ẹ pé ẹyẹ ó jáde láàárọ̀ láláì ìgbẹ́rọ náà bá alékiọlá àti ìwà ìwòsàn nínú tá mẹ́lúbà kó tó dìgbà sí kò kọjá òun ní ipa àwọn fàṣàlà yìí ipé òfin wo lòfin ìpìlẹ̀ nípa pé kíyàn wá ìwòsàn orí ń fọ́ ni ẹsẹ̀ ń dún ni nkankan ṣe ni ni kí ni tọ́nà ọba àlékiọlá àti òjíṣẹ́ kí ni òfin ìpìlẹ̀ pé kíyàn wá ìwòsàn àwọn fàṣàlà yìí pé al الإباحة أي أن الأصل في التداوي الإباحة àwọn afáṣàlá pé ìpìlẹ̀ òfin nígbà kí èèyàn wáwọ̀sàn ní pé tó ẹ̀tọ́ ni àwọn òtí ẹ̀gbà yí pé ìntọ́lọ́ọ̀bà lékè ọlá ṣe lójúkókò tó ṣe lójúkókòrò ẹ̀ ni àwọn òfítà ń ṣàlàyé yìí àwọn afá máa ń pè ní al at-taklifiyyah àwọn òfin tó ní ìbáṣe pẹ̀lú iṣẹ́ ọmọ èèyàn nílé ayé ń bí àwọn òfin yìí ní márùn-ún ni wọ́n tí wọ́n bá bèèrè pé ṣé kí n jókòó ọ̀nà márùn ni jókòó àbí má jókòó ẹ̀ nínú ṣẹ̀rẹ́ ni ó pín sí tí wọ́n bá bèèrè pé ṣé mo lè kírun kí àbíkú má kí ọ̀nà márùn náà ni ó pín sí àkọ́kọ́ nínú ọ̀rọ̀ márùn-ún yìí òun ni kí nǹkan jẹ́ kófin nǹkan kó jẹ́ wájìbì ètò ń jẹ́ wájìm ní pé nǹkan yìí ọ̀ràn èèyàn ni àbí kí nǹkan yìí kó jẹ́ mustaha nǹkan yìí ọlọ́ọ̀bá àdíkẹ́ lápàṣẹ but kò kan fáwọn ìyẹn ni pé ìtànkù ni mustahab ọlọ́ọ̀bá àdíkẹ́ lápá ó fẹ́ ká ṣe nǹkan yẹn but tẹ́yìn ò bá ṣe nǹkan yìí nǹkan yìí ò lẹ́ṣẹ̀ ibi ni wájìb tó o bá ṣe ó jìyà báyìí eléyìí ni tánpé ní wájú ìtànkù ní mustahab òun ni pé ṣe báyìí ṣùgbọ́n tó bá ṣe tó kò sí àtàwẹ́bí jẹ́ yóò jẹ́ kí iṣẹ́ ẹ̀kú tó tẹ̀wọ̀n ọjọ́ ọlọ́run bá lè kí ọlá ní ẹlẹ́ẹ̀kẹta náà òfin yìí ó ní mo bá in tó jẹ́ ni ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn òfin òun ni haram ilé ìmá ṣe ọlọ́run bá àdíkẹ́ ọlá ní nǹkan yìí ò gbọ́dọ̀ ṣe fápẹ̀rẹ̀ nísìn ọlọ́run bá àdíkẹ́ ní pé gbọ́dọ̀ ṣe zina ní gbangba ọlọ́ọ̀fẹ́ ká súnmọ́ bẹ́ẹ̀ bọ̀t téèyàn bá ṣe kò sí jíyà pàtó fẹ́ni tó bá ṣe àwọn òfin tá ń pè ní òfin márùn ni al'akam atẹ́kìlìfìyà àwọn afá ní pé kí wọ́n wáwó sàn wọ́n ní pé tó súnmọ́ jù ní pé ẹ̀tọ́ ni àwọn ní pé kí nìdí wọ́n ní pé ìdí alákọ̀ọ́kọ́ ní pé arábìnrin kan ilé iná amẹ́nubà nínú ọ̀sẹ̀ méjì sí ẹ̀yìn pé arábìnrin kan wọ́n bójúṣẹ́ ńlá mọ́sílọ̀sílà ní pé òun máa ń wárápá máa ń gbé òun tóun máa ń ṣubú tóun bá sì ṣubú yìí atẹ́kẹ́ṣẹ̀ẹ́ ara aṣọ máa ń bọ́ lára òun eré òjíṣẹ́ lámùsùlọ̀sẹ́lẹ̀m bá ń bẹ ọlọ́run kọ́lọ̀ ọba àlékẹ́ ọlá kó máa mú àìsàn yìí kò ìdí tó bèèrè fi wá bá nàbí sọ̀sọ́lám ní pé wọ́n mọ̀ yí pé dùá òbú mustajabularu àdúrà tá nàbí sọ̀sọ́lám bá ṣe ọlọ́run ọba àlékẹ́ ọlá yóò sáyẹ̀nsì yóò sì gbà dípò ká nàbí wá ṣàdúrà fún ó wá ń sọ fárábìnrin yìí ó ní pé ìṣe ti da outulac tó bá fẹ́ ń ṣàdúrà fún ẹ̀ ṣùgbọ́n tó bá ṣe sùúrù fẹ́lẹ́kìl jẹ́nà tó bá ṣe sùúrù ó wà jẹ́nà arábìnrin bá fánà bí ìsìn pé bẹ́ẹ̀lì sọba tù tó bá gbé yẹn ni mo ṣe sùúrù kí n bá lè rà jẹ́nà wọ̀ ṣùgbọ́n máa ń ṣàdúrà káṣọ má bọ́ lára mi mọ́ àdó ilé ìlànà choice yóò ṣàdúrà ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí wọ́n ní pé a rí nínú súnà òjíṣẹ́ lásìlásìlá ipé àwọn kan ò wáwòsàn nígbàtá ìsàn ṣe wọ́n òjíṣẹ́ lásìlásìlám kò sì bẹnu àtẹ́lù wọn tó bá yẹ pé ìwọ ni nǹkan ẹni kò bá bu ẹnu àtẹ́lù wọn so ẹni méjì táwọn àfáà ìlú sọ pé tó ìpìlẹ̀ ní pé kò sí láìfí mobah ni ẹ̀tọ́ ni èèyàn bá wó èèyàn èèyàn lè ṣe bá sì wù yàn èèyàn lè gbèjù sílẹ̀ ara àwọn afáà tó ní rárá kìí ṣe mùbá ipe ìpìlẹ̀ ní pé ọlọ́ọ̀bà lékí ọláfẹ́ká wá ìwòsàn yẹn èyí táwọn fi ṣẹ̀rí wọ́n ni pé lọ́bá ọkọ̀ ọba ní sọ̀sọ́lá bí yá rọ̀sọ́lọ́lá afanatadáàrù eré òjíṣẹ́ lọ́ọ̀bà lékí ọlá ṣáàlì wáwòsàn afanatadáwà ẹ̀yìn orí ọlọ́ọ̀bá ní kí ọlá tàdáwà ẹwà wòsàn àtàfẹ́lú àmì wọ̀lá amúrú yẹ̀tẹ́lẹ̀ lójú ìdàlàm yẹ̀sìrìkò sọ̀rí fún ilé iṣẹ́ lọ́síláwọn ẹni láṣẹ ní pé bẹ́ẹ̀ ni tàdáwà ma wọ́dọ̀ allahu dáán ilà wọ́dọ̀ aláhùsífà ọlọ́ọ̀bá ní kí ọlá kò dáìsàn kan àti kó yẹ pé ó dá ìwòsàn ẹ̀ náà rẹ́rọ̀ dá ni ò níwòsàn ẹni tó béèrè lọ́wọ́ anábi sallọ́sọ́lá àìsàn owó ní òwá níwòsàn yẹn kọ́ọ̀lá aléyé sallọ́tọ́sọ́lám alhárọ̀ ogbó kò níwòsàn pé mi ò fẹ́ dàgbà mọ́ ìyẹn ò ní kò lóògùn òṣèlá sallọ́m ní pé tàdáwà bá an zala lọ́húdá an ìlàwà an zala ma'udawa alimahu man alim ẹni tó mọ́ ló mọ́ ẹni tí ó sì mọ́ fẹ́ ṣe kí ni kò mọ́ ètò bẹ́ẹ̀ tẹ́wọ̀n jù ní pé ká ní pé tó mustahabu bó ṣe wá jẹ́ mustahabu jẹ́ pé tó téèyàn bá ṣe yóò gbà ládá béèyàn bá gbójú sílẹ̀ kò sí ìyà fún àwọn òfin márùn yòókù wọn a máa wọlé tọ ìmáwá ìwòsàn tí ó kúrò ní pé tó ìntafẹ́ ṣe nìkan a máa bọ́ sọ̀rọ̀ ọyàn nígbà míì a sì máa bọ́ sí èèwọ̀ nígbà míì a máa bọ́ sọ̀rọ̀ ọyàn tó bá jẹ́ pé àìsàn tó ń ṣe nìyí dókítà sọ fún èèyàn àbí èèyàn náà ronú ọkàn pé àìsàn yìí yóò pa mí o bí èèyàn ti rí bá àìsàn ṣe le tó àbí èèyàn lọ sọ́sí tó wá pé nǹkan tó ń ṣe yìí nǹkan báyìí ló ṣe sí tó bá ṣe nǹkan báyìí sí nínú tá a mọ̀ ní pé àìsàn yìí tó bá ti ṣe nǹkan báyìí sí tó ikú ní òlìlì sí tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni òfin yóò kú nípò yí pé ẹ̀tọ́ ni àwa bọ́ sí pé kí ni ó di ọ̀ràn yìí pẹ̀lú ẹ̀ríwo torípọ́lọ́wọ́n bá àlékíá ní pé wọlẹ̀ tẹ́kùtùlú àǹfùsẹ̀kùn ọlọ́wọ́n bá àlékíá ní pé ẹ gbọ́dọ̀ para yín ẹni tí wọ́n sọ ń gbé tàgbà parasamọ́ tó lónìí tó fi ní kú tó ń gbé rárá òun fẹ́ ló parasamọ́ yẹ òun fẹ́ gbára ọlọ́wọ́n bá àlékíọ́lá ni ìdàmáta fọwọ́ ààfin ẹni tó ẹgbẹ́ tó ògùn tó òun ó lò tí ó wò ń sàn ní tó kúkú yẹn gan lọ́dọ̀ náà bá lékè ọlá ẹlẹ́ṣẹ̀ ni tó ní ìdíkọ́ náà bá lékè ọlá fìyà jẹ́ àfitọ́ náà bá lékè ọlá bá yá fìyà tó bá jẹ́ pọ́ mọ́ lèèyàn ní tọ́mọ̀ yẹn ń sáìsàn àbẹ́yàn níyàwó tó ọgbé rárá àníjó lóògùn tẹ́ni ẹ fi kú ni ó túnmọ̀ sí gbogbo wà lára àwọn tó pa ẹni yẹn kọ́nà ọba àdìjẹ́ ṣànùwà eléyòfin alákọ̀ọ́kọ́ ìmọ̀ wáwó sàn a máa dọ̀rọ̀ yàn eléyìí ò tako wípé èèyàn gbà ọlọ́run bá lékiọlá yóò lóògùn ẹ̀rí gbà ọlọ́run bá lékiọlá náà papọ̀ ni a sì máa bọ́ sí tó jẹ́ èèwọ̀ kí èèyàn wáwó sàn nígbà míì a máa bọ́ sí èèwọ̀ ọlọ́run bá òjíṣẹ́ lámọ́ sàsán ṣàlàyé fún wa kò ní iná láha lẹ́mìyẹ́jẹ̀ àn ṣìfà ẹ̀kún fíìmá àrọ̀mà àríkùn gbogbo ohun tó bá jẹ́wọ̀ fún wa láti jẹ àbí tó jẹ́wọ̀ fún wa láti mú tí nǹkan kan wá ń ṣe wá tó wá sọ pé nǹkan yìí ìwòsàn ẹ̀ níbi tó jẹ́ haram yìí ni a sọ pé rárá ìwòsàn wa ọlọ́run ọba àlekè ọlá kò fi síbi tó jẹ́ ìwọ̀ fún wa sọláwì jíṣẹ́ lásán sọláwì nínú àwọn tó jẹ́ ìwọ̀ ni pé ẹnìkan wá bá ní bíà ọtí tí mò ń lò yìí ọtí yìí mo fi ń wá wòsàn ni òjíṣẹ́ lásán bí rárá ọtí òun ṣe ìwòsàn àìsàn gangan lòun náà so nísìnyí kan ṣèyàn nísìnyí tó pé tí a sábà láwùjọ wa ní pé tó ọ̀pọ̀lọpọ̀ bá tí nǹkan bá ṣẹlẹ̀ ibi tọ́kàn wọn máa sábà lọ ní pé ayé ni so nǹkan wá ṣèyàn nísìnyí wọ́n gbà nǹkan tó ṣẹ́yìn nísìnyí bàbá ọ̀dọ́ bàbá kan máa lọ so bàbá yẹn nísìnyí tó bá ti pe àwọn ayé àbí tó pe ṣànkànná àbí tó pe kíníkan kíníkan ẹgbẹ́ tó àìsàn yá kú mẹ́ ìlọsọ́dọ̀ bàbá yẹn èèwọ̀ ni so ìwọ̀ yẹn tún wá sírọ̀ sórí bẹ́ẹ̀ tó má torí ẹ̀ṣẹ̀ bọ́ tóun náà àgírí kódà pé pé five naira ló fi í kò ṣe haram nìkan ó ní islam táìsàn yẹn bá lọ yóò ní láti wẹ̀wọ̀ ní islam padà ní àbẹ́sọ̀ngbà ah, problem yìí a ní pásọ̀ kan tẹ́bá kọ̀tí lọ sí ṣọ́ọ̀jì yẹn tẹ́ túnlẹ̀ síwájú cross báyìí àìsàn yẹn máa lọ téèyàn bá lọ kódà kíyàn máa kọ̀ọ̀kan kú lọ́wọ́ téèyàn bá lọ fi so ìwòsàn wa ọlọ́ọ̀ba àlékè ọlọ́ọ̀fi síbi ibi tí ó mú akó islam ètí òwò abanú jẹ́ ni pé ẹni yóò ṣe nǹkan kan ó ṣe tó ṣe yìí ó ṣe tán ó pàdánù ẹ̀sìn á tún wá pàdánù ẹ̀mí kọ́nà bá àdékílá kò fún ọlá àti tóbi lágbára so ìwáwòsàn yìí a máa bọ́ sí tó jẹ́ ìwọ̀ tó máa ní pé àgbo ìnísìnyí ọtí nìkan gógóró láfi kì í kó bá lè ṣiṣẹ́ ní pé ó ti ní ó ti ní mí lára jà fún gógóró kí á níbi rárá ìwọ̀ ni a kì í fi gógóró kí àgbo tí wọ́n bí kí wọ́n fọ ogoro kí kó fi seven up kí àbí kálù ọ̀tà ó máa ṣiṣẹ́ kan náà tí wọ́n bá tó pé àgbo yìí òkúta méje lẹ́fi sí ìrọ́ ni ẹ̀fẹ̀ òkúta mẹ́rin sí ó máa ṣiṣẹ́ so in tó bá ti jẹ́ ìwọ̀ tí ṣẹ́rẹ́ ọlọ́run bá àlékẹ́ ọláfagilé ìwòsàn wọn ò sílẹ̀ kọ́nà bá àlékẹ́ fún alágbọ̀yé ẹ̀sìn ìgbà míì sì ní ìwáwòsàn yìí a máa wọ́n a máa bọ́sí jẹ́ gbétò súnnà lásán ni tí ò sí ládá kan bẹ̀ tó èyàn fẹ́ lóògùn nísìn kó bá lè ríjọsìn kan ṣe àǹfààní pé kó lóògùn yẹn kó dàgbé ọmọ nǹkan ẹni yẹn in tó ń ṣe òǹṣe tó le ó kàn wọ́n pé tóun ò bá lóògùn yìí òun ò nílè ríjọsìn yìí ṣe ogun tó fẹ́ lò yẹn náà àwọn máa jẹ́ ládá tó bá lò example táwọn afọ́ máa mú wa wọ́n ní pé obìnrin tó bá lọ ṣe hajj tí nǹkan oṣù bá dé lásìkò tó ń ṣe hajj yẹn kò ní lè ṣe tọ́wáàfù tó gbogbo àwọn àsìkò tó dẹ̀ fẹ́ lò ní hajj ní fẹ́ lò míì ó ti ní gbèǹdéke so kéèyàn lo oògùn tí ó prevent nǹkan oṣù ní píríọ̀dù yẹn kò sí láìfi so kódà èèyàn gba aládá torí pé èèyàn fi ṣe kíni èèyàn fẹ́ fi eré ìjọsìn nǹkan tó ṣe pàtàkì èèyàn fẹ́ fi rí ṣe eléyìí wọn náà fà ṣàlàyé nípa wípé òfin tó ní ṣe pẹ̀lú ìmáwá ìwòsàn àfà tó wá ṣàlàyé fún wa ipe kódà àwọn ẹ̀kọ́ kan wà tọ́lọ̀ọ̀bà lékẹ́ lákọ́wà gan nípìlẹ̀ tí èyàn gbọ́dọ̀ múlò tó sì gbọ́dọ̀ dí sọ́kàn tó bá fẹ́ sá fún àwọn àìsàn yìí aláàkọ́nà àwọn àdìsọ́kàn wa ní pé gbogbo ogun tí èyàn bá lò tó èyàn lò ní sábàbí ni kódà yẹn ni òfin ní tako ìgbárọ́lọ́ọ̀bà lékẹ́ ọlá wa so ìgbà tó ní fọ́ni nísìnyí tí èyàn lo paracetamol sábàbí ni paracetamol yẹn jẹ́ torí fífọ́ ẹ̀ fi lọ kìí ṣe parasamọ́ ẹ̀ fúnra rẹ̀ ló mórí fífọ́ lọ tí ìbá ṣe tọ́lọ̀ ń bá àlékelá dámọ̀ pé yóò mórí fífọ́ lọ lápẹ̀rẹ̀ nísìn àdámọ̀ náà ni pé kíni tàbá tọwọ́ bọ̀ kó kíni kó wa so ọlọ́run bá àlékelá dá jíjó mọ́ iná ló fi ń jó wa kìí ṣe iná fúnra rẹ̀ ló ní quality yẹn so iná a máa jó nǹkan ṣùgbọ́n gbà tí wọ́n ju ibrahim alayhisalam tí wọ́n ju sínú ẹ̀ ọlọ́run bá nígbẹ̀rẹ̀ ya náà kò ní ìbárdan wasalama ala ibrahim so dípò kí náà jó ó tutù so ìwòsàn yẹ àtọ̀dọ̀ àwọn dr adé we we care god cures use that we care god cures èyí tó gbalẹ̀ nísìn táwọn mùsùlùmí náà tí nǹkan máa ṣe wọ́n tí wọ́n ní lọ spítù eléyìí àmọ́nù ṣẹ̀rẹ́ ọlọ́wọ́n bá àdíkẹ́ ọlá pàápàá jùlọ in tó ní ṣe pẹ̀lú tó lè mọ́ ẹ̀mí wọn lọ tí o bá ń ṣe tó lè mẹ́mi lọ tó òun ló kù sí lọ́wọ́ ṣùgbọ́n tó bá ní tó pé àmọ̀ pé tó a máa mẹ́mi lọ kóbìnrin máa rọbí ní síkí wọn bí àwẹ́ ah, àti eh, gbára ọlọ́run bá lékiọlá ìgbára ọlọ́run bá lékiọlá tí ṣẹ̀rí àṣàlàyé kọ́ nìyẹn agọ̀ náà ń kí ni káwá wòsàn ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ṣẹ̀rí ọlọ́run tó yẹ pé ó gbajúgbajà nísìn káwọn èèyàn fẹ́ ṣe beauty operation pé ó fẹ́ kí ètè ẹ̀ gùn sí àbúfẹ́ kó ojú ẹ̀ tóbi sí àbúfẹ́ kí ìpọn ẹ̀ kó fá sí so àwọn nǹkan yìí sìn tí ó change ń tọ́lọ́run bá àdékẹ́ tó yẹ pé àlébù ní nǹkan yẹn tí wọ́n bá létí mẹ́ta nísìn iṣẹ́ tó yẹ pé kó létí méjì ó wá ní méjì ìjó tó wá nìkan níwájú orí wọ́n bèrè pé ṣáà lè ṣọ́ pẹ́ṣọ̀ ká yọ ilé ìkó ń bẹ́ẹ̀ kí lásọ fún àníwọ̀ yọ mo kí àwọn gbé ara etí mi bí wọ́n yóò ti kéré jù mo fẹ́ kó tóbi sí ó wá lọ ṣe operation yẹn kí ni ó ma jẹ́ haram lára tí ṣe ìtàn sọ fọ́nàmbà níkíọlá òun ò fi ṣe ọmọ ànábí adam òun fi ṣe wọn lọ́nà inú quran ló wà quran chapter 4 verse 119 sọ́tún nìsà ó ní wàlẹ̀ àmúrànnáhùn wàlẹ̀ àmúrànnáhùn máa pa wọ́n láṣẹ láàmúrọ̀ náà ẹ́ ìpinnu ní tọ́kí máa ṣẹ̀dá pé máa pa àwọn ọmọ ànábì adam láṣẹ láṣẹ pé ìntọ́lọ́wọ́n bá lè kí ọlá dá kí wọ́n máa yí padà so kò sí wọ́sàn mi pé èèyàn fẹ́ change bọ́lọ́wọ́n bá lè kí ọlá bó ti dá tí ìbá ti ṣe àlébù gẹ́bẹ̀ náà àǹfààní pé òfin ìpìlẹ̀ òun ni pé àlùwẹ̀kọ́ yàtọ̀ prevention is better than than kill. so iṣẹ́ lọ́sàn sílámù sọ pé tẹ́ ẹ bá rẹ̀ràn tó ń ṣàìsàn ẹ má mú wọ àárín àwọn tí ó ṣàìsàn òṣìṣẹ́ lámọ́sàn sílámù ṣàlàyé fún ẹgbẹ́ fẹ́rọ minal maximum fẹ́rọ ka minal asset tó bá rẹ̀ni tó dẹ́tẹ̀ leprosy tí ẹ̀tẹ̀ ní adema spread òṣìṣẹ́ lámọ́sàn sọ pé sáfẹ́ni tó lẹ́tẹ̀ bó ti sáfún kìnìún so uh, principle yìí nísìnyí ní medicine náà ń pè ní quarantine tí wọ́n gbọ́ pé àjàkálẹ̀ àrùn wà ń bì kan so àná ìwé ẹ̀ gbọ́dọ̀ lọ́bẹ̀ ilé ìṣẹ̀lẹ̀ ní ayé ọmọ ọdún kàtà wọ́n ń lọ wọ́n wá gbọ́ pé ìlú tí wọ́n tó wà wájú àwọn o é pé àjàkálẹ̀ àrùn wà ń bẹ epidemic or pandemic or whatever the case is ó máa rúkà tọ́bù wá dúró wọ́n ní pé nínú wa ìjẹ́ nìkan wà tó ti gbọ́ táwọn bí sọ tó ní í ṣe pẹ̀lú ìlú tájàkálẹ̀ àrùn bá wà tó sàbẹ́ tó gbọ́ àtẹ̀yìn ló ti ń bọ̀ pé mo gbọ́ tánàbí sọ yí pé ibi tó bá wà ẹ̀ gbọ́dọ̀ wọ́ bẹ̀ àwọn tó bá sì wọ́ bẹ̀ wọ́n gbọ́dọ̀ ṣe kí ni wọ́n gbọ́dọ̀ jáde one more than one thousand four hundred years ago lànàbí ti sọ ilé so ìgbà tí ebola ń ṣẹlẹ̀ yẹn ibi tó bá wà yẹn àwọn èèyàn gbọ́dọ̀ wọ́ bẹ̀ àfàwọn tó bá fẹ́ lọ assist wọn láti kí ẹ̀ àwọn tó sì wà mẹ́ ọgbọ̀rọ̀ ṣíkí ni ọgbọ̀rọ̀ jáde the same principle táwọn united nations gbé kalẹ̀ nísìn the world health organization tó tí àwọn nǹkan yẹn bá ti ṣẹlẹ̀ èèyàn gbọ́dọ̀ kó omi tó wà yẹn so torí pé èèyàn máa spread ẹ̀ káàkiri so òṣìṣẹ́ lásán sáàmù náà ilé ìkalẹ̀ ìgbà tí ọmọ wọn ní pé ẹja adúrú ẹja padà ẹnìkan wá sọ fún ọmọ ọdún kọtọ ó ní pé ya amírọ̀ muminin àfànàfíìrù mi kọ́dàrìlá pé ah, amírọ̀ muminin olórí wa ṣáà ń sá fún kádàrà ọlọ́ọ̀ba lékiọlá ni ẹgbẹ́ yẹn sọ pé akúmakú ah, náà ni ẹjá lọ bẹ̀ ọmọ ló kàtọ́ bù fún lẹ́sìn ó ní nàfírù mi kọ́dárìlá ìlà kọ́dárìlá nàfírù mi kọ́dárìlá ìlà kọ́dárìlá pé à ń sá fún kádàrọ ọlọ́run níbí báyìí lọ síbi kádàrọ ọlọ́run níbò míì tó tí wọ́n ń gbé kí àwọn lo seat belt pé òun sáré lo seat belt wọ́n gbẹ̀ eh, ìbá máa kú náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ́ẹ́ eh. àmọ́kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni wọ́n ní ó fọwọ́ rẹ̀ parẹ́ ẹni so èyàn sá mú kádàrà ọlọ́run bá àdíkíọ́lá lọ síbi kádàrà ọlọ́run bá àdíkíọ́lá mi ẹni tó afẹ́ kó wò wá sàn pàápàá jùlọ tó jẹ́ dókítọ̀ ó lè jẹ́ mùsùlùmí ó lè sì má jẹ́ mùsùlùmí má jẹ̀mú méjì ló ṣe pàtàkì eléyìí náà ó pé apply sí dókítọ̀ náà ló apply sí gbogbo ẹ̀ta fẹ́ gbà síṣẹ́ nínú suratul kọ́sọ̀s àbí tọ́ha mìíràn tó jẹ́ méjì anábì musa alayhi salam ìgbà tó assist àwọn ọmọ bàbá méjì tó bá wọn pọn mi wọ́n wá délé bàbá wọn ràn kan nu wọn pé kó lọ ẹni tó àṣìṣì wọn tó fún wọn tó bá wọn pọnmi fáwọn ẹran nǹkan lọ pé wá obìnrin ọmọ kan náà ọmọ ẹ wá sọ fún bàbá wọn pé bàbá mi ẹ jẹ́ ká gba ènìyàn síṣẹ́ so kùrán ńlá kalẹ̀ àwọn bá fara gbé tẹ́wọ́ fẹ́ gbà yàn síṣẹ́ nǹkan méjì tẹ́ máa wò lélẹ́yìí ó ní ya albert ìyẹn bàbá mi istajirku ẹjẹ́ àgbàsí ẹjẹ́ àẹ̀mplọ́yì ó ní iná khairoman istajarta ẹni tó fi ń dáa jù tá a gbà ló ṣiṣẹ́ alkawi alami أي القوي يجيد العمل والأمين لو أمانة so ẹni tágbà ṣe tó lè ó mọ́ṣẹ́ yẹn èyàn máa mọ́ṣẹ́ kó jókù rọ́ so ẹbá ní kó ó mọ́ṣẹ́ yẹn dáadáa ṣùgbọ́n tẹbá ti gbéṣẹ́ fún ó ma sálọ ní àrígbéṣẹ́ fún rẹ̀ níbẹ̀ èyàn dẹ̀ ní ó lè ní àmánà kó mọ́ mọ́ṣẹ́ dáadáa so kò ní parọ́ but tó bá ti fẹ́ ṣiṣẹ́ yẹn torí pé kò expert à ní gbéṣẹ́ fún àwọn òkè ìwọ̀n pé torí pé jẹ́ mùsùlùmí ká gbéṣẹ́ fún o àwọn kan lè máa ṣe bẹ́ẹ̀ ni so tó bá fẹ́ employ èèyàn kí wọ́n á dé gbangba ẹjọ́ sáà ó fẹ́ ní interview àbí kò ní criteria ní ẹjọ́ sáà àjọ kí inú mọ́ṣáláṣí ni à ah, lábìínú àbí àṣọ láti kọ́nà lálọ́ ẹ máa rí mi sọ́ọ́lì tí mo jókòó síwájú yín à ah, irọ́ tí ò bá ti ní expertise tí ò sì lámàánà à ní employer so medical doctor tọ́fẹ́ kó tọ́fẹ́ lọ bá fún òsàn ó gbọ́dọ̀ jẹ́ ni tó yẹ pé tó mọ̀ nǹkan yẹn kọ́nà àfa olórin lárúbọ́ ní pẹ̀kọ́ kéfà aṣùkú ilà tọ́bíbì máa rì wọ̀lẹ́bí bí àsọ́gbà níbi tọ́bíbì tó yẹ pé tó àìsàn tó mú mi nísìnyí bọ́n mo fẹ́ sọ fún dókítà tó yẹ pé tọ́tọ̀ dókítà náà ló ti wá eléyìí common ní nàìjíríà nìsín ẹ bá lọ ṣe genotype so torí pé àwọn nǹkan tẹ́mi wà wí ẹni so mo ṣiṣẹ́ ní láàbù yìí bá lọ ṣe genotype náà ni pé aa ní ẹ́ wọ́lá irọ́ ni wọ́n ma gba blood mi sọ gbogbo láàbù o i seen quite a number of examples tó bá ti gba òkí nìyẹn kọ́ èfèlè kọ́ èfèlè in tó máa lápá lára ìgbésẹ̀ ayé ẹniyẹn wọ́n dẹ̀ kọ́ es fún ẹni bí a ti máa sún pé àà ah, mi ò lè fẹ́ ní ìmọ̀ asas ní wa irọ́ dẹ̀ ni ìfẹ́ mo ní example kan of recent ẹni ẹ lọ ṣe ń bò mí wá rí pé rọ́nà pa wọ́n bẹ̀rẹ̀ sí ní so kọ́lọ̀ bá ní gbẹ́sà ọlá síbi lágbàrẹ̀ kó fọ́ alágbọ̀ yẹ́ sí iná wọ́n yíza ìkọ̀lùkọ̀lù ààrẹ alhamdulillahi wasalatu wasalamu ala muhammadu ala alihi wa sahbihi wa kulli man istanna bi sunnati wa ihtada bi hudahu ila qiyam sa'a so this is the concluding part of the uh, discussion we started two khutbahs ago and uh, we were discussing relying on Allah subhanahu wa ta'ala, putting our trust in Allah subhanahu wa ta'ala, and how it relates to our seeking the means, our seeking earthly means. So we got to a point where we started discussing seeking for cures, going to hospitals or medical doctors or any as the case may be to seek for cures. Now we established that a lot of scholars believe that I mean we have five rules in the Sharia that apply to our actions as human beings on earth here. Islam is a, is a religion of rules and regulation. The five rules are com compulsory aspect of the deen. In Arabic, we call it wajib. Non-compulsory aspect. The compulsory aspect, if you don't do it, then you are liable to be punished by Allah subhanahu wa ta'ala. Then we have the non-compulsory aspect called the mustahab. If you do it, you gain reward. If you don't do it, you are not liable for punishment we have the rule in between called the mubah just permissible plain permissible if you like do it if you like don't do it we have the haram don't do it if you do it you are liable to be punished and we have the makruh the makruh if you don't do it the, the, sharia says don't do it but if you do it there is no specified punishment so those are the five rules so scholars said when it comes to seeking for medical help or medical assistance the base rule for such is that it is permissible They contended with the argument that at the time of the Prophet ﷺ, there was no blame on the one who refused to seek for cures. And then the story of a black woman who sought the Prophet's dua because she was having epileptic fits. And instead of the Prophet pray, praying for her, he gave her a choice. said, If you wish, I will pray for you and the disease will go. If you wish, if you are patient, you will have a Jannah. And the, man, the woman decided that, Well, I want Jannah. Scholars said, Had it been compulsory, the prophet would not have given her a choice. Other scholars said, no, you cannot say it is just permissible. Rather, we should say that it is encouraged. It is not compulsory, but it is encouraged. And they argued that the Prophet had said, O, mes- o slaves of Allah, seek for cures. Allah has not revealed a disease except that He has revealed its cure. So, irrespective of the position one takes on is it mubah or is it mustahab, all the other rules of the Sharia may apply on what we want to seek of medical uh, procedures. It may become compulsory if the ailment afflicting the individual will lead to his death. One is not allowed to die and say, well, we don't want to, we want to put our trust in Allah subhanahu wa ta'ala. That is stupid trust. By human standard, it is stupid by spiritual standard the person is liable to be punished by allah subhanahu wa ta'ala because why he killed himself and the sharia is very explicit wala taqtulu anfusakum do not kill yourselves so in this case if the illness is so serious that the person fears death or the doctor says if you don't take care of this it may lead to your death in that case it becomes compulsory on that person to seek for cures you know some certain ailments like hepatitis b do not show their symptoms immediately and it's a killer over time it will become cancer of the liver at times so they told somebody you have hepatitis b and it may become cancer and so inshallah it will not become cancer this is the medication you are supposed to take eh, don't worry you doctors just say things and the person dies at the end of the day it is haram and it may uh, it may become haram to seek for cures if the procedure is haram Take, for instance, if you are giving alcohol as a cure. At the time of the Prophet, somebody said, I use this alcohol as a cure. The Prophet said, No, it's not a cure. Alcohol in itself is a disease. And in this part of the world, forget alcohol. What happens in this part of the world is even more serious. At the slightest problem the individual has, they take them to herbalists or at times even churches where procedures that are going to be performed are procedures that may make the individual die as a non So they tell the person, don't worry, all your problems will be solved. Just take this white um, cock and place it at the T junction. Finish. Nobody will see you in the midst of the night. And then you go there and you offer sacrifice, feeling that it is nothing. تحسبونه هينا وعند الله عظيم One thinks it's very light, but to Allah subhanahu wa ta'ala, that person has lost his faith. He said, just kneel in front of the crucifix. Just kneel in front of the crucifix. The pastor prays for you, and then you are cured. The person loses his faith. So, in this category, seeking, uh, seeking cures this way may become impermissible. So also, scholars said that at times the rule might be yes, it is highly encouraged for people who want to carry out an act of worship. I gave the example of a, a woman who goes to Hajj and then she's menstruating and then she has to take she, she, she wants to prevent menstruating so that she would be able to perform all the rites of Hajj. Taking drugs that will prevent her menstruation then will be deemed highly encouraged by by the scholars. And we have some guidelines also towards seeking cures. Even when we take the drugs, we believe in our heart that the drug is actually a means the person who actually cured us is Allah subhanahu wa ta'ala. In the Quran, Allah made us realize that وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ I think it was Ibrahim that said it. When I'm sick, is the one that actually cures me. There are certain medical procedures that are deemed to be impermissible, like uh, beautification operations. Somebody feels that, well, uh, my head is not big enough, so let me pad it, or my eyes is not wide enough, deliberate attempts to change the nature of Allah subhanahu wa ta'ala, what Allah has created, is deemed to be impermissible. Unless that thing is seen, is deemed to be something that is that is uh, uh, unnatural. Like you have about uh, three years or four years. So you want to remove two and then keep two. So apart from that, you cannot deliberately say that okay, I want to have a a, a, a, uh, a bigger nose or <laughs> I don't want to mention what uh, women do. So, so it is an Islamic principle that prevention is better than cure. First, if you see a leper, leprosy is contagious. So run from the leper the way you run from a lion. If there's a place where there's an epidemic, person don't go there. That's the principle of quarantine that is now in modern medicine. Prophet taught us that several years ago. So when, when you hear that there's, there's, a, there's an epidemic, don't go there. And the people there should not go out. When they go out, what happens? They spread the disease and then ended it with the issue of the doctor that we are supposed to seek our cure from. The doctor we want to seek our cure from must be somebody who is trustworthy and it must be somebody who actually knows and is, knows the practice and is careful about it. May Allah subhanahu wa ta'ala give us a firm understanding of the day. May He not try us with calamities that were beyond our iman. Inna wali dhalika al-qadr atọ́rọlọ́wọ́lọ́wọ́ bá àlékiọlá eh, àìsàn tí ó jagbára wa lọ tí ó di àdánwò tí ó jùgbàgbọ́ wa lọ kọ́lọ̀mbà àlékiọlá kó má gbogbo wa in tí ó mú wa sẹ̀sìn wánu kọ́lọ̀mbà àlékiọlá kó má fi kàn wá ọlá àtúntúbẹ̀ lágbára ògbójọ́ tí àbábọ́lọ́mbà àlékiọlá tábàbà pàdé kọ́lọ̀mbà àlékiọlá kọ́ ẹ bá kábóhùn pàdé lọ́nà tó fi ń dáa jù ká wà lára àwọn èèyàn tí ó bá nábi wọlé ọlá wọlé ọlá ọlá tó síbẹ̀ lágbára ẹ̀ subhanahu wa ta'ala wa bihamdik ashalala ilaha illa anta astaghfiruka wa atubu ilayk kum ila salam yarhamukumullah